Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí à ń pè ní iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA ti Nàìjíríà mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin sí àkókò ọ̀rọ̀ ìyè lónìí yìí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé a kọ́kọ́ láti gbàdúrà ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run màá fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ níbikíbi tí a bá wà tí a bá wa mọ́tò ẹ jẹ́ ká díjú wa fún àdúrà Ọlọ́run ipá àtàgbára àdúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run àgbẹ̀yìn ga torí pé ẹ ò yípo padà àdúpẹ́ torí pé ẹ̀yin ni ọba àwọn ọba àfi ògo fún orúkọ yẹn torí pé ẹ̀yin ni olúwa àwọn olúwa Ọlọ́run àgbẹ̀yìn ga lórí ayé wa lórí ẹbí wa lórí gbogbo ìdáwọ́lé wa àdúpẹ́ fún àlàáfíà tó ń jọba ní ọkàn wa àdúpẹ́ fún àlàáfíà tó ń jọba ní gbogbo àyíká àti àyídà wa agbẹ́yìn ga ayérayé o bàbá ọlọ́run gba ọpẹ́ wa jẹ́ àkókò ọ̀rọ̀ tó bá ṣe ń lọ sínú àkókò ọ̀rọ̀ yìí tí a máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ yín a fẹ́ kí ẹ fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín fi tọ́ wa kẹ́ síwájú wa kẹ́ sì kẹ́yìn wa kí orúkọ yín olùwàlẹ́yìn òye àti ìṣẹ́gun tí ọ̀rọ̀ yín yóò fi fún wa kí orúkọ yín kó di àyìn lógo nínú ayé wa àwa gbàgbọ́ pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní orúkọ ńlá jésù kristi olúwa wa la gbàdúrà àmín mo fẹ́ kí wa lẹ́ẹ̀kan sí lọ́mọdé wa lágbà wa lọ́kùnrin àti lóbìnrin wa mo fẹ́ gbàgbọ́ wípé lónìí yìí ọlọ́run yóò bá àìní ọkàn wa yóò bá pàdé nígbà tí a máa tẹ̀síwájú ẹ rántí pé ní ìjẹ́jọ́ àkíyèsí nǹkan tí tó jẹ́ ìtumọ̀ àìbìkítà wípé ó jẹ́ ohun tí eh, ó jẹ́ àìletọ̀, àìlè, àìní àìní àkíyèsí tàbí ìmójútó tí ó si ń fun sí ìpalára fún ẹlòmíràn. Àkíyèsí àwọn ọ̀nà mẹ́ta tí a lè gbà láti lè wo kín a lè ṣe nígbà tí a bá ń gbà ṣàbìkítà wa. Lónìí yìí lágbára Ọlọ́run, a máa tẹ̀síwájú nígbà tí a máa dáhùn wá ìdáhùn láti inu oro Ọlọ́run sí ìbéèrè wípé, báwo àbí kí ni àwọn àmì wípé mò ń ṣàbìkítà àti báwo ni a ṣe lè mọ bí ènìyàn kan tó máa ń wà nínú àìbìkítà. Ẹ̀ lónìí, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí orin sí ìwé Jákọ́bù orí kejì ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jẹ́ ká wo nǹkan tí Ọlọ́run sọ ńbẹ̀ ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wí pé ó ní ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ èrè kín ni ó jẹ́ ará mi bí ẹnìkan bá wí pé òun ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí kò ní iṣẹ́. Ìgbàgbọ́ nínú ìgbàgbọ́, ìgbàgbọ́ ni lè gba ni làbí. Ehn, ó jẹ́ ọ̀rọ̀ ìbéèrè. Bí tẹ́ní kan bá ló ní ìgbàgbọ́ tí kò bá sí iṣẹ́ tó ń ti lẹ́yìn. Ehn, Jákọ́bù ń béèrè wípé ṣé irú ìgbàgbọ́ èèyàn bẹ́ẹ̀ báwo ló ṣe rí? Ṣé a máa pè yẹn ní ìgbàgbọ́ bí? ohun tí a ó dẹ̀ máa kíyèsi òun ni wípé a ó máa rí wípé bí ènìyàn kan tó bá ti ń ṣe nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá fi ń ràn yàn lọ́wọ́ ni tí kò ràn yàn lọ́wọ́ mọ́, tí kò ní ìrànlọ́wọ́ fún ẹlòmíràn tó jẹ́ pé ara ẹnìkan ló ṣà ń dá ṣe tí kò jásí ìbùkún fún àwọn ẹlòmíràn, tí kò ran ẹni tó ń ṣubú lọ́wọ́, tí kò lè gbé dìde, tó rí ẹni tó wà nítòsí ẹ tó ń sunkún, tó lè sọ̀rọ̀ ìtùnú fún, torí ẹni ìdílé tó ń dàrú tó dẹ̀ mọ̀ pé onípa kan láti lè ṣe àbí ipa méjì láti lè kó tí o tó gbójú sẹ́gbẹ́ kan bóyá ọmọ kan ló ń ṣàṣemáṣe tí màmá ẹ̀ ò dẹ̀ mọ̀ táwọn òbí ẹ̀ ò mọ̀ kàkà pé àkíyèsí ọmọ yìí sí tí o gbójú sẹ́gbẹ́ pé kí kúkú ń ṣọmọ ẹ̀ irú àwọn nǹkan báyìí ó jẹ́ àwọn àwọn àmì àìbìkítà ó sì ń fi hàn bẹ́ẹ̀ wípé ìgbàgbọ́ múnádóko nígbà a ò bá fi ìtara fi fi iṣẹ́ kún ìgbàgbọ́, ìgbàgbọ́ pé a jẹ́ ọmọ Ọlọ́run tá a bá fi iṣẹ́ fi kún, tá a bá fi iṣẹ́ ìrànlọ́wọ́ fi kún, ó jẹ́ pé ìgbàgbọ́ wa ó dàbí òkú ni. Èkejì, òun ni wípé a lè kíyèsi wípé tí ènìyàn tí ó ní láti béèrè béèrè, ó jẹ́ àwọn ọ̀nà tí a fi ń láti mọ̀ bóyá a ń di aláìbìkítà. A ní láti bi àwọn èèyàn léèrè, àwọn tá a gbàgbọ́ bí ọ̀rẹ́ àwọn tá a mọ̀ bí ọ̀rẹ́ tó ń sòótọ́ fún ni ni o àwọn ọ̀rẹ́ tí kì í ṣe pé bóyá kan lójú èèyàn kan báyàn jẹ kan báyàn mu kan rí àìlera èèyàn kan má lè sọ àbí kan rí àléébù èèyàn kan má lè sọ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tòótọ́ tó yẹ pé wọn ò ní lè tijú àti sòótọ́ fún wa àwọn tó yẹ pé wọ́n wọ́n wojú ọlọ́run ju ohunkóhun tó lè talẹ̀ fẹ́ ṣe fún wọn lọ àwọn tó yẹ pé ìgbékalẹ̀ wọn àbí ìwòye wọn ó já sí òtítọ́ tá a bá fi ọ̀rọ̀ lọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ rí wípé èèyàn lè, èèyàn lè rí ara ẹ̀ láti inú ìwòye àwọn èèyàn wọ̀nyẹn. Tí a bá lè bi wọ́n léèrè pé, "à ah, lágbájá ẹ jọ, ṣé ẹ bá ń kí, ẹ jọ ẹ bá mi ṣàkíyèsí ayé mi. Ṣé mò ń, ǹjẹ́ ẹ rí pé bóyá mò ń fi ohun pàtàkì tó yẹ kí n ṣe bí, tí ǹjẹ́, ǹjẹ́ ẹ rò pé bóyá mò ń fi í lẹ̀ láì ṣe?" Irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n á sì lè máa sòótọ́ fún wa. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé ìrere ti Matthew ìwé ìrètí Matthew orí ìkẹ ìkẹta lé ní ogún ẹsẹ̀ ìkẹta lé ní ogún bákan náà ìwé ìrètí Matthew orí kejì orí kẹta lé ní ogún ẹsẹ̀ ìkẹta lé ní ogún bíbélì wípé ó ní ègbé ni fún fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí alágàbàgebè nítorí tí ẹ̀yin ti torí tí ẹ̀yin ń gba ìdámẹ́wàá Eh, míǹtì ẹ̀yin san ìdá mẹ́wàá míǹtì ẹ̀sìn san ẹ̀ ń gba ìdá mẹ́wàá míǹtì àti onísì àti kínímù ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láìṣe òun náà sì ni ìdájọ́ ìdájọ́ àánú àti ìgbàgbọ́ ó ní ni ó tọ́ kí ẹ̀yin kí tí ìbá ṣe láìsí fi ìyókù sílẹ̀ láìṣe ẹ ké hallelujah ẹ rí i pé tí a bá ń kíyèsí nínú ìṣe wa tí a rí i pé ọ̀rọ̀ wa àbí ìgbédájọ́ wa kalẹ̀ ohun tí mo sọ ni pé kì í ṣe kádẹ́lẹ̀mí kankan lẹ́jọ́ o ṣùgbọ́n tá a bá rí i pé nǹkan tó dáa tá a ń ṣe bíi pé tá a rí bíi pé nǹkan tí ò dáa ni tá a rí nǹkan tó lọ́run fọwọ́ sí wípé kò dáa tá a fẹ́ máa wò bíi pé nǹkan tó dáa láti ṣe ni fún àpẹẹrẹ bóyá èèyàn ti mọ èèyàn ti ń sáfẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí ó wá rí ẹ̀ṣẹ̀ bíi pé ó ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó ti ń sọ̀dájọ́ nínú yẹn ọlọ́run fẹ́ ká ṣàánú ọlọ́run sì ń fẹ́ wípé ká ṣe kí ni o ọlọ́run ń fẹ́ wípé ká ṣe ká fi gbàgbọ́ wa ká fi sójú ìṣe ká fi hàn tí ìwọ bá ń ìwọ tó ń gbọ́ mi yẹn bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o máa ń o mọ̀ pé nǹkan tọ́lọ́run fẹ́ leléyìí nǹkan tọ́lọ́run ò fẹ́ leléyìí tá a sì ń gbé nírú inú ní ìgbé ayé ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀, tá ń gbé ní ìgbé ayé ìwò òdodo Ọlọ́run bẹ́ẹ̀, tá ń gbé ní ìgbé ayé wípé Ọlọ́run ń kíyèsi mi, Ọlọ́run ń wò mí, ó mọ nǹkan tó yẹ kí n ṣe, ó sì ń kọ́ mi. Mo mọ nǹkan tó yẹ kí n ṣe bó ṣe ń tọ́ mi láti inú ọ̀rọ̀ ẹ̀. Tó bá jẹ́ pé àjẹ́kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò dárí ayé wa mọ́, àjẹ́kọ́ Ọlọ́run ó tọ́, kó tó ayé wa mọ́, kó tó ìṣiṣẹ́ wa mọ́, ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀, ìkùnà ni ó ń lọ yẹn. Ìdí ẹ̀, òní wípé irú èèyàn bẹ́ẹ̀, ó ti ń ṣe àìbìkítà sí ìlànà àti òfin ọlọ́run ó ń ṣàìbìkítà sí ìgbé ayé ìgbé ayé èyí tó yẹ pé ọlọ́run ń fọwọ́ sí ìgbé ayé èyí tó tọ́ tọ́lọ́run ń fọwọ́ sí ìgbé ayé àánú fún ẹnì kejì àti ìgbé ayé láti fi ìgbàgbọ́ fi hàn ìyẹn ni láti lè sọ pé ọlọ́run sọ pé n tó ń fẹ́ leléyìí a sì sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni a ń láti gbéyẹ̀wò láti lè ṣàkíyèsí bóyá Eh, a jẹ́ ẹni tó yẹ pé à ń ti wá ń fẹ̀rẹ̀ àmì tó ń farahàn ayé wa bóyá ó jẹ́ ẹni tó yẹ pé ó jẹ́ alábìkítà a ó máa bẹ̀rẹ̀ sí í rí àwọn àmì bẹ́ẹ̀ eléyìí nínú irú ayé èèyàn bẹ́ẹ̀ àbí nínú irú ayé wa bóyá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń gbàdúrà wákàtí kan tá a rí pé ó ń rẹ̀ wá a lè gbàdúrà wákàtí kan mọ́ bóyá máa ń ka ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí pé àka ọlọ́run mọ́ nípa gbígbọ́ sí ni ìgbàgbọ́ sí máa ń wá ẹ̀rí irú èèyàn bẹ́ẹ̀ tó bá yá ń gbà yẹn adarapọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ adarapọ̀ mọ́ ayé a máa ṣe bí bóyá ẹ̀jẹ̀ Jésù kọ́ la fi rà á lóòótọ́ ọmọ Ọlọ́run sì ni ó sì jẹ́ àtúnbí ṣùgbọ́n torí pé ó gbé Ọlọ́run torí pé ó gbé ọ̀rọ̀ Ọlọ́run sẹ́gbẹ́ kan èyí tó yẹ kó yẹ kó gbọ́dọ̀ ṣe tí ò sì yẹ kó má ṣàkíyèsí àwọn nǹkan mìíràn eléyìí làwọn ọ̀rọ̀ tí mo gbàgbọ́ wípé Ọlọ́run ti sọ fún wa láti lè ṣe ìdámọ̀ ara wa láti lè ṣe àtúnyẹ̀wò ara wa láti lè ṣe àtúngbéyẹ̀wò ara wa àbí ayé kìrìsìtẹ́nì wa bóyá à ń ṣe ohun tó tọ́ àbí à ń ṣe ìtúyẹ́ pé kò jẹ́ pàtàkì níwájú Ọlọ́run àti níwájú gbogbo ìran ènìyàn. Ìwọ tí ò ń gbọ́ mi, ẹ rí Yorùbá, Yorùbá máa ń, Yorùbá bọ̀ wọ́n ní pé kí ènìyàn, kí ènìyàn, kí ènìyàn sun oorun mẹ́ta tí ọmọkùnrin ń sun. Ẹ̀, kí ènìyàn yẹ wá kó yẹ ara ẹ wò. Ohun tí Paul sọ fún àwọn, fún àwọn àwọn Timothy nìyẹn, àwọn ará Kọ́ríńtì nìyẹn wípé ó ní ẹ máa yẹ ara yín wò bóyá ń ṣe òṣèké ni bóyá ẹ ṣe wà nínú ìgbàgbọ́. Ohun tí Bíbélì sì ń túmọ̀ sí òun náà ni wípé àwa fúnra ra wa, a ní láti pe àwọn ọ̀rẹ́ ká ṣe bóyá ìwọ tó ń gbọ́ mi pàápàá, ṣé ọ̀rọ̀ rẹ ò máa ta ẹ́ létí? Ọ̀rọ̀ rẹ ṣé kò máa, kò máa rín ẹ́ létí? Pàápàá láwọn tó jẹ pé wọ́n ń sòótọ́ ọ̀rọ̀ fún wa. Irú, e, a ní láti mọ̀ wípé ẹni kan fẹ́ràn wa ju gbogbo ayé lọ. Ayé tá ń pín sọ́wọ́ nsìn, ayé tá ń torí ẹ̀ pààyàn yìí, ayé tá ń torí ẹ̀ ṣọmọ ṣọmọ ṣẹ́ṣu yìí, ayé máa wà dópin lọ́jọ́ kan. Gbogbo àmì ló sì farahàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n kókó ni wípé ìtàtí kiss ní alẹ́ yìí ni wípé báwo ni mo ṣe lè rí àwọn àmì àbí mọ àwọn àmì wípé mo ti ń ṣe aláìbìkítà ọ̀rọ̀ Ọlọ́run àbí ìgbékalẹ̀ Ọlọ́run òun náà ni wípé a máa rí nítorí pé Ọlọ́run rí a máa rí bíi tọ́lọ́run sọ pé ká ṣe tọ́lọ́run tó fi hàn wá a máa rí bíi pé nǹkan tó yẹ pé kò burú jù ni kò burú jù kò burú jù ẹ̀ṣẹ̀ kò burú jù kò burú jù ẹ̀ṣẹ̀ kò burú jù kò burú jù irọ́ olè jíjà títí títí tó yẹ pé a fìdí tó yẹ pé ọlọ́run á torí ẹ̀ tó lè fẹ́ báyàn jà àbí ìbáṣọwọ́ irú èèyàn bẹ́yẹn jẹ́ mo gbàdúrà lórúkọ Jésù ìwọ tí ò ń gbọ́ mi yìí gbogbo ẹ̀mí òkùnkùn tó máa ń fani sẹ́yìn tó máa ń sunni sẹ́yìn láti kàkà kéèyàn tẹ̀síwájú lábẹ́ májẹ̀mú àtòrí ọ̀fẹ́ tí a sì wá ń tẹ̀sójú kan àbí tẹ̀sí ẹ̀yìn mo gbàdúrà lórí gbogbo ìfẹ́ yìí rìn gbogbo ìparasẹ́yìn lórúkọ Jésù náà yẹ wa kó dókun bẹ́ẹ̀ ìwọ tí ò ń gbọ́ mi yẹn ní orúkọ Jésù Kristi kò lẹ́rìí ayọ̀ ká máa yin Ọlọ́run ní tiẹ̀ nípa tiyín ní orúkọ Jésù Kristi. Olúwa wa ni mo gbàdúrà. Àmín. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó tún máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.